ní ìlú wa yìí bí nàìjíríà wa yìí tá a gbẹ́sìn lórí púpọ̀ tó ló yẹ kó rí báyìí ṣùgbọ́n torí pé ìka ènìyàn ló pọ̀ jù agbára tọ́lọ́run bá fún ọ̀pọ̀lọpọ̀ wa lórílẹ̀‐èdè yìí ìka la fi mọ̀ ọ́n fi ṣe àfi nǹkan dáadáa fi ṣe. nàìjíríà ó yẹ kó rẹwà púpọ̀ ni ìlú tó yẹ kó dùn gbé ló yẹ kó jẹ́ torí pé àwọn ẹlẹ́sìn pọ̀ lórílẹ̀‐èdè tó bá di ọjọ́ Sunday ṣọ́ọ̀ṣì gbogbo ṣọ́ọ̀ṣì máa kún àwọn èèyàn á gbé báíbù wọ́n lọ sí ṣọ́ọ̀ṣì ṣọ́ọ̀ṣì tí wọ́n ń lọ yẹn wọ́n sọ fún wọn bẹ̀ fi kan bà tèèyàn jẹ́ tó bá dọjọ́ Jímọ̀ mọ́sálásí á kún mọ́sálásí ti wọ òkun bí yẹn bá dé àwọn mọ́sálásí ń gbòòrò tí yẹn rí mọ́sálásí ṣe kún èrò á tún kún níta láwọn mọ́sálásí mi wọ́n á tún tò sí títì níbi tí mọ́sálásí máa ń kún ní ọjọ́ Jímọ̀ gbogbo mọ́sálásí pátá kò síbi tí wọ́n ti ń sọ bẹ́ẹ̀ fún ọjọ́ Jímọ̀ pé aburú ni kẹ́ ẹ máa ń ṣe o ẹ má bà tèèyàn jẹ́ o so why tó wá jẹ́ wípé orílẹ̀-èdè wa ó rí bó ṣe rí yìí à ń wàásù ìbẹ̀rù ọlọ́run ni ọ̀pọ̀lọpọ̀ wa ò bẹ̀rù ọlọ́run agbára tọ́lọ́run bá bùn ọ̀pọ̀lọpọ̀ wa lórílẹ̀‐èdè ìkàlà á fi máa ń ṣe á fi máa ń ba nǹkan tó dára jẹ́ ni a kì í fi tún nǹkan ṣe ọlọ́run ló mọ iye ẹlòmíì tó ya ọmọ gáràjì tí ń fagbó tó yẹ pé àwọn kan ni wọ́n lo agbára tọ́lọ́run bá bùn wọ́n tí wọ́n fi sọ́ di bẹ́ẹ̀ wọ́n kún lábẹ́ bíríìjì lóṣòdì ẹnà káàkiri abúlé ẹ̀dá agége ẹgbẹ́dá ìgànmú ọbalẹ̀ndé òròṣòkì ẹ máa bá àwọn ọmọ wẹ́rẹ́ tó jẹ́ kí wọ́n jẹ́ ògbó orílẹ̀-èdè ẹ bá wọn rẹ́kẹ́rẹ́kẹ́ ẹ máa bá wọn ní kánnàkánnà kan jáwó gbà kan fagbó kan gúnyàn lọ́bẹ àwọn kan ló dẹ̀ lágbára kan tó jẹ́ kí wọ́n fi gbé orílẹ̀-èdè lárugẹ tí wọ́n dẹ̀ fi rẹ̀ wálẹ̀ lára àwọn wọn ni ká mú nǹkan tó dáa ká dẹ̀ bàjẹ́ alukurani dẹ̀ sọ fún wa pé wàlá tufusidu filahardi báadà ìsìláyà ìbàjẹ́ bíbàjẹ́ láyé wà tẹ́lẹ̀ bíbàjẹ́ láyé wà tẹ́lẹ̀ ayé ti bàjẹ́ tẹ́lẹ̀ kan tó dáadáa mọ̀ àwọn kan ti gbé ayé rí kì í sàwọn ìdọ̀nú èèyàn bíi tiwa àwọn náà ń jẹ́ ádámọ̀ torí pé ilẹ̀ la fi dá àwọn náà mo sọ̀rọ̀ yẹn lórí prógámù kan jọ kan ńgbà mo sọ̀rọ̀ yẹn tán wọ́n wá ní ká àfà kan àfà ẹ̀yin náà sọ sí ẹ sọ sọ̀rọ̀ yẹn ló bá ní àwọn ẹ̀dá tọ́lọ́run bá dá ṣáájú ádámọ̀ àǹjọ̀nú ni wọ́n o àǹjọ̀nú ni wọ́n ọlọ́run dá èèyàn ṣáájú ádámọ̀ mo kọ̀ rẹ́rìn nígbà tí olójú kan nígbà tí òkú kò lójú kan. àwọn èèyàn kan ti dáyé rí ádámọ̀ tó kan tó dádámọ̀ ràlẹ̀ràlẹ̀ ìparun tí wọ́n lọ́lọ́run ti bù lára rẹ̀ tó fi dádámọ̀ ló fi sọ́nà àlùkùránì pé kàmọ́ àǹṣà àkún min kàmọ́ àǹṣà àkún min zuriyati qaumin akarina ọlọ́run bá ní òun gbé àwa wá òun tún mú àwa jáde wá látara ràlẹ̀rálẹ̀ àwọn ìjọ kan táwọn náà ti lu ayé ìrírí náà ti kúrò mẹ́ àwọn náà bá yé jẹ́ ni wọ́n bá jẹ́ wọ́n ṣèbàjẹ́ ọlọ́run ká wọn kúrò ó ṣẹ̀ṣẹ̀ wá dá ádámọ̀ títí wa ádámọ̀ mẹ́fà ti lu ayé rí kan tó dá ádámọ̀ sí wa ádámọ̀ mẹ́fà sábúwátù àwa ádìmù ló wà sábúwátù àwa ádìmù ádámọ̀ méje lọ́lọ́run ti dá bàbá tó bí àwa ni ádámọ̀ ẹlẹ́ẹ̀keje ó wá ń sọ fún wa nínú alukur'an pé wọ́n lè tó fusidu fil harbi báadà ìsìláyà mo ti tún ayé ṣe báyìí o mo gbélé yín lọ́wọ́ o ẹ má tún bà á jẹ mọ́ o ẹ̀tún wá o alihan unak ẹ̀tún wá wo báwa náà ṣe ń ṣe ẹwọ báwa náà ṣe ń ṣe lénìí ìbàjẹ́ ni lẹ́lòmí bá jí lọ́jọ́ kan báyìí kó tó pé wákàtí kan tó jí yóò ti ṣèbàjẹ́ bí ogún kì í pé wákàtí kan tó jí o ìbàjẹ́ bí ogún yóò ṣe ẹ wá dákun twenty four hours jẹ lọ́jọ́ kan kílẹ̀ tó ṣú wá ń kọ́. orílẹ̀-èdè wa ọlọ́run mà kẹ́ wa lórílẹ̀-èdè yìí o gbogbo nǹkan láwọn nǹkan gidi ló fi kẹ́ wa àwọn nǹkan tó ń dowó tọ́lọ́run fi kẹ́ lórílẹ̀-èdè Mali àtijọ́ wọ́n ń pèjọba kan ní Mali Kingdom mọ́mílàkàtù Mali nígbà àtijọ́ nǹkan mẹ́ta ni wọ́n fi ń sọ̀rọ̀ ajé ọba tó jẹ́ ń bẹ̀ Mansa Musa òun lọ́ba tó lówó jù lágbàáyé dèmí kò tí ì sọba tó lówó tó nǹkan mẹ́ta náà fi ṣòwò ń náà gold iyọ̀ iyọ̀ síbẹ̀ tá à ń jẹ àti kílẹ̀ lẹ́ẹ̀kẹta nǹkan mẹ́ta ni wọ́n fi sọ̀rọ̀ ń náà ń padà rántí nǹkan mẹ́ta ẹwà wa dúró nǹkan àlùmọ́nì tọ́lọ̀ ń gun àwa lórílẹ̀-èdè yìí ó lé ní 50 ní nǹkan tó ń dowó tá a ní lórílẹ̀-èdè tó jẹ́ pé inú ilẹ̀ láti ń bá ó lé ní 50 níbi tọ́lọ̀ ń kẹwàá dé ọlọ́wọ́ òfin àwọn míì jẹyẹ kan lọ Saudi Arabia mọ́mílàkátù Saudiya epo nìkan ni wọ́n ní petro ẹ̀wọ̀n orílẹ̀-èdè wọn ọmọ sàwúdí kan kò ní lọ rẹ́ǹtì ilé ilé tí ó gbé wọn ti kọ́ kalẹ̀ fún ọmọ sàwúdí kan kò ní ṣe máa ronú pé báwo lòun ṣe fẹ́ bọ́yàwó àtọmọ bọ́yàwó àtọmọ eléyìí ti yanjú ó wá lè ronú pé báwo lòun ṣe fẹ́ ní kọ́ńpìlì tòun o ó lè ronú yẹn ó lè máa ronú pé báwo lòun náà ṣe fẹ́ kọ́ báǹkì ó lè ronú àmọ́ pé a jẹ a mu àbọ̀mọ àwọ̀sọ àgbélé iṣẹ́ owó oṣù ìyẹn ti yanjú látara nǹkan ọ̀kan tí wọ́n ní epo rọ̀bì crude oil nàìjíríà ní crude oil a ní gas a ní bitumen a ní gold a ní iron a ní silver asphalt wà ń bẹ̀ gbogbo nǹkan àlùmọ́nì oríṣiríṣiríṣi kódà yìí ní ìtàwọn míì tó ra wọ́pọ̀ tí wọ́n ń dá pín nínú stéètì wọn gbogbo ẹ̀ lọ́lọ́run fún wa. ẹgbọ́n lòun ti ṣàánú wa ṣùgbọ́n àwa èèyàn yìí náà láàdá là ń ṣèbàjẹ́ ní kọ̀ọ̀kan wa láàdá níbi tá a dì mú. ìlú tí ò da ní mọ̀ ń ló lórí tí ò da torí pé àwọn èrò ẹ̀yìn náà ni ó dépò ọ̀gá. gbogbo wa là á mọ bá a ṣe máa ń bẹ́ǹdì kọ́nà bá a ṣe máa ń kọ́ọ̀tì kọ́nà bá a ṣe máa ń dọ́jú òfin òfin mọ̀ mú wa gbogbo wa ni. a kì í fẹ́ tẹ̀lófin ìlú tí ẹnikẹ́ni kì í bá sì ti fẹ́ràn ìtẹ̀lé òfin ìlú yìí ò ní tòrò. ẹ má dalẹ̀ síbí yóò òfin nìyẹn má dalẹ̀ síbẹ̀. ìwọ̀n nàìjíríà ni wá ta lórí ẹ kò sẹ́ni dá síbẹ̀ gan n tó bà mí jẹ́ nìyẹn finish àwọn ìlú táwọn sọ pé wọ́n dá wọ́n dá yìí tí gbogbo wa ń rán ọmọ wa lọ́bẹ̀ kí ẹ máa sá lọ́bẹ̀ ẹ máa kó wálé ẹ máa sá lọ́bẹ̀ ẹ máa kó wálé wọn ò ṣe bẹ́ẹ̀ ń bẹ́ẹ̀ àwọn máa ń tẹ̀lé sí ni yìí tí bẹ́ẹ̀ fi ṣe é gbé nìyẹn afẹ́ kí nàìjíríà náà ó ṣe é gbé ẹ lè fi èpè sin ọmọ Saudi dé Nàìjíríà èpè olúgbòhùn tó confam pé a màá láàánà rẹ̀ yóò lọ máa gbé Nàìjíríà kó lè mú ọmọ Saudi yóò wá gbé Nàìjíríà èpè olúgbòhùn tó confam kò lè gbé ọmọ Saudi dé Nàìjíríà kí ló fẹ́ wá ṣe. kí ló fẹ́ wá ṣe láti wá ṣe kí ni. àwọn tí wọ́n tí wọ́n lówó tí wọ́n fẹ́ fẹ́ ọmọ Saudi nígbà tí wọ́n bá débi ọ̀rọ̀ pé àwọn àjọ lọ Nàìjíríà á lọ ṣe kí ni ìjọba gbọ́n ní ìṣù físà rẹ̀ tó ti lọ ọmọ Saudi yóò tẹ̀lé wá Nàìjíríà bí. torí pé wọ́n gbà pé jáànámọ̀ kan nínú jáànámọ̀ lọ́hùn ni mo sọ fẹ́ nìkan láàárọ̀ mo ní ó tó ní ìjìyà ẹyọ kan tọ́lọ́n bá dáyàn sí nàìjíríà ọlọ́run ti kọ́kọ́ fìyà kan jẹ́ tí wọ́n wá dọ̀rùn tó wọ ọjọ́ àmẹ́mọ̀ yẹ lẹ́ẹ̀kejì ni. ọ̀gbẹ́ni kan wà ó ń gbá bọ́ọ̀lù òun ni world best paid footballer footballer tó ń gba owó jù láyé òun ni wọ́n ń pè ní Lionel Messi bí lion Messi sí ni gbogbo yín lẹ mọ̀ abẹ́ẹ̀kọ́ ó ṣì owó ní àdí tó bá jẹ́ nàìjíríà ló yà sí òun ni ó tòṣì jù ǹjẹ́ ẹ mọ̀ bí nígbà àwọn bíi títí tó fi pé ọmọ ọdún mẹ́jọ rárá ni ẹ mọ̀ rárá kì í ṣe pé èèyàn kúrò rárá rárá rárá gangan àràrá àwọn tí wọ́n máa ń rán mọ́lẹ̀ ohun tí wọ́n kì í já wọn tí orí wọn tóbi tápá bíi méjì ó ṣe ṣóńṣó báyìí tẹ́sẹ̀ ó kúrú kí mọ́lẹ̀ rárá ni wọ́n bí ní o Messi rárá ni àmọ́ bó ṣe wá jẹ́ rárá yẹn ó wá lẹ́bùn bọ́ọ̀lù gbígbá ibi tó ti wá ń gbá bọ́ọ̀lù yìí làwọn nǹkan ti wá rí pé ah, ọmọ ló máa bọ́ọ̀lù gbá báyìí rárá bí wọ́n ṣe lọ sọ fún kílọ̀bù kan nìyẹn bákà pé ọmọ yìí ẹwà wọ́n bá fi fídíò ẹ̀wọ̀n wọn làwọn bá ní bákà fc làwọn bá ní à eléyìí ò gbọ́dọ̀ ya rárá àwọn tún kádàrá rẹ̀ rọ bí wọ́n ṣe lọ wá àwọn dókítà tó mọṣẹ́ lágbàáyé iyekíye tẹ́ ẹ bá fẹ́ gbà ọmọ yìí ò gbọ́dọ̀ jẹ́ rárá mọ́ àwọn ló wá sanwó ọpẹ́ṣàn rẹ̀ ẹ wá rí ilé ọmọ ẹ̀sìn lẹ́nu tó ga ọmọ bọ́ọ̀lù ga ó fi rìgbọ̀n wọn bí bẹ́ẹ̀ o wọ́n tún kádàrá ẹ̀rọ ni o wọn bí bẹ́ẹ̀ o arara ni o àbá wọn sọ pírẹsẹ̀ lára ẹ̀ wọn kábẹ́rẹ́ bò wèrè kí ló ń jẹ́ rárá kábẹ́rẹ́ bò ó gbogbo ògùn sísẹ̀mù tó ní ìbálánsì dábẹ́rẹ́ bò wèrè nígbà tí ó fi wọdún kan ló bá dèèyàn gidi ló bá kó rárá òun ló ń gbowó jù ní fúbọ́là lágbàáyé lónìí arara kó wá lọ yà Nàìjíríà ṣàgbé kádàrá ẹ̀ ọlọ́run ti kọ́kọ́ pa ọ̀run náà ó ti parẹ́ ó ti rámáyé ó ti jẹrà ìràwọ̀ ẹ̀ ti kú. dáa mímọ́ ni ọlọ́run ò dẹ̀ dáa bẹ́ẹ̀ àmín kọ́lọ́run kó bá wa kó sọ́dà àlùjànnà fáwa o kó sọ́dà àlùjànnà fáwa o. kó sọ́dà àlùjànnà fáwa àtọmọ wa o àtàwọn ọmọ kéwú wa àwọn èèyàn ló sọ ọ́ dà bẹ́ẹ̀ ọlọ́wọ́ dá nàìjíríà bẹ́ẹ̀ ọlọ́wọ́ ṣe nàìjíríà bẹ́ẹ̀ nípínlẹ̀ asìlẹ̀nì bàálámúnigun wọ́n sọ̀rọ̀ ọjọ́ kan wọ́n ní à nàìjíríà tó ya ọrọ̀ yìí wọ́n bí láàárọ̀ àwọn kan ló sọ dárọ̀ confam wọ́n bí láàárọ̀ àwọn kan ló ṣe kí ni ló sọ dárọ̀ òdúgbò ọ̀rọ̀ ni wọ́n sọ dárọ̀ ni wọ́n bí láàárọ̀ wọn ò bí láàárọ̀ wọ́n sọ dárọ́ ni mo wá wo ẹwọ orú àwọn tó ní ẹ̀bùn ẹwọ adúrà àwọn èèyàn tó ní ẹ̀bùn lórílẹ̀‐èdè yìí tó ń lẹ́bùn lẹ́bùn lẹ́bùn ẹ̀bùn wọn kàn ń kú sí wọn lára wọn kàn ń kọ́kọ́ kú sí wọn lára ẹ̀bùn yẹn ò dá nǹkan àti tó bá rọ opportunity tó rá pálápálápálápálápálá tó bọ́ta tí wọ́n ti rí lọ́hùn-ún ó ti parí ti parí ó parí vice president Shettima Kashimu wọ́n tẹ̀ lóhun sọ̀rọ̀ kan mo ní eléyìí máa nílà káyè gan ẹ lọ́rọ̀ wo ni ó ní ọ̀dọ́ Nàìjíríà tó bá mọ tó ń ṣe eight thousand naira tó sọ́dẹ̀ èèyàn àmúlò pàwà ah! sàdánkàkà sẹ́yìn pé olórí ibú làwọn tí wọ́n ń ṣèjọba lórí wa lórí olórí ibú ayé ayé olórí ibú ẹni ọlọ́run ní kẹ́ ẹni òfò ẹni àdánù eight thousand naira ó lé ọ̀dọ́ ọmọ nàìjíríà tó bá mọ tó ń ṣe eight thousand naira tó láti sọ́dọ̀ èèyàn. mo dẹ̀ fẹ́ máa sunkún yá ah, irú ìlú wo la wá wá ìlú ọ̀dọ́ ọba eight thousand ó sọ èèyàn dé èèyàn tó bá ti mọ tó ń ṣe. tí èèyàn gbọ́dọ̀ fọwọ́ yìí kẹ́ ní eight thousand naira kó sọ pé òun fún lówó. àwọn tó ń ṣàkóso ló lórí nìyẹn o kò mọ tó ń lọ́nu ayé mọ́ àwọn ti kó wọ́n ti bẹ́ wọ́n ti yí yí yí yí wọ́n máa wá wò wá bí ẹni pé àwọn bí àwọn bí èrà bígbà tí èèyàn bá ń wo ṣinṣin àti èrà àwọn wèrè yẹn kọ̀ fún wọn ní bọ́bá eight sẹ́mọ̀ ojú tán bí wò wá nìyẹn at least yẹn bá mọ tó ń ṣe thousand naira ó tó sọ̀rọ̀ dìyẹn náà yẹn bá serious wọ́n mọ bó ṣe fẹ́ ṣe wọ́n wá dẹ̀ ẹ̀wọ̀n bó ṣe ronú. ẹ̀wọ̀n àwọn tó wà ní áùsì náà òfin tó ń ṣe lẹ́nu jọ́wọ́ ẹ̀ka wọ́n tẹ̀ náà sófin kan ẹni tí ò bá ti ka national anthem kó lọ lọ́dún mẹ́wàá lẹ́wọ̀n àfọ́tí ṣe lófin tó máa fi gbé máìkì fún àbí wọ́n fún ẹ ní nǹkan kan ní pọ́ọ̀wà ní public lórí social wọ̀lọ̀ tí àyẹ̀wò tó máa mú ẹ ó sọ pé à ah, national anthem o nígbà wọn kà o ó lẹ̀ wọn nìyẹn o òfin tuntun tó wà ń ta nìyẹn o. wọ́n ò ronú bí èèyàn náà tí èèyàn ló kàn ẹni ebi ń pa ẹni ọmọ ìka national anthem tipátipá pẹ́tò ti di one thousand naira lábújá lẹ́yìn tá à ń sọ̀rọ̀ yìí pẹ́tò lítà kan ó ti di one thousand tá a fi ń ra three litre tẹ́lẹ̀ four litre tẹ́lẹ̀ nínú ẹkọ́nọ́mì yẹn lẹ́nìkan wà sọ pé eight thousand naira please ní àbá mọ̀ nǹkan tó ń ṣe tó serious eight thousand naira sọ̀yàn dè yẹn náà wọ́n wá sọ gbogbo ayé dùn ní báárà wọ́n á pín ráìsì wọ́n á ní ká máa pín ráìsì ẹ lọ pín ráìsì odidi cdc gbogbo ọpẹ́ ìlú wọ́n á fún yín ní àpò ráìsì ẹyọ kan yes ṣé kò tó pín ni tẹ bá pín ní síbí kọ̀ọ̀kan. ó tó pin náà síbi kan kàbí akárì. akárì lẹ́ bá pin ní síbi kọ̀ọ̀kan máa kárì odidi ọpẹ́ ìlú ráìsì àpò kan gbogbo àgbàdo <laughs> ráìsì àpò kan ibi tí wọ́n ti wáyé olórí ibúdé àpọ̀wọ́n òtún wá níjẹ́ fifty kg o àwọn àkórì páàkì àkórì páàkì kéékèèké ni wọ́n fi ránṣẹ́ sílẹ̀. à olórin kan kọrin ó ní máa ṣe rere láyé mi máa ṣe rere máa ṣe rere láyé mi máa ṣe rere wọn ò ní ṣèkà láyé wọn ò ní ṣèkà lọ́run wọn ò ní ṣèbàjẹ́ o fọmọ làkejì máa ṣe rere láyé mi máa ṣe rere báyé gbógun ẹ ṣáà máa wùwá rèé. báyé ṣìkà ẹ̀ṣà máa hùwà rẹ̀ báyé gbógun ẹ máa báyé ìṣìkà máa fún iṣẹ́ o ó ti mi lójú iṣẹ́ ọwọ́ ẹ̀dá ni yóò gbẹ̀ ẹ̀dá là báyé gbógun ẹ̀ṣà máa hùwà rí. ìlú kan bẹ nígbà àtijọ́ alukurani ròyìn àwọn èèyàn kan nínú ìlú náà ọlọ́lá ni wọ́n olówó ni wọ́n ó pè wọ́n ní ashabul jannati ó sọ nínú alukurani ó ní ńgbà tó ń sọ̀rọ̀ wọn nínú alukurani ó ní ìdá tutula an kana ó gbé láti bíi pé wàlá tutikula aláàfin ma'in àmásí mashain binami maná ìlìlkẹ́rí mutadin asin utulin bada zalika zanin an kana zamalin wa banina idza tutila alayhi ayatuna qala asatirul awwalina sanasimuhu ala alqurtumi inna balawnahum kama balawna ashabal jannati ashabal jannati ìdí akísàmú làyé sírì mú na ámúsíbì iná wọ́n lọ́lá wọ́n lówó kí kùránì tó ròyìn àwọn èèyàn pé asahabul jannati ni wọ́n oko nìkan kí wọ́n ní o ọlá yẹn wà owó wà ìkẹ́ wà ọlọ́run ní akísàmú ó wá dijọ́ kan wọ́n wá lérí pé làyé sírì mú na ámúsíbì iná pé tó bá máa fi di àárọ̀ la ká wá bẹ̀rẹ̀ iṣẹ́ ká abẹ́sì oko yìí wọ́n wà ní oko wàhálà ayẹ tẹ̀sínú wọn wá rántí ọlọ́run wàhálà ayẹ kúrú nílà wọn rántí ọlọ́run wọ́n ti gbà pé agbára àwọn làwọn fi débẹ̀ ìkápá àwọn ìmọ̀ àwọn gbígbọ́n àwọn ìmọ̀yàn làwọn fi ní táwọn ní wọn rántí ọlọ́run mọ́ fàtọ́fà àléyàtọ̀ ìfòní min rabbika wa hum naimuna àyà yìí ti tó láti jẹ gbogbo ìjọba nàìjíríà níyà yóò sì pa wọ́n run gbogbo àwọn tí ń fara ni mẹ̀kúnnù ní nàìjíríà tí wọ́n fẹ́ kí mẹ̀kúnnù náà ó rọ́lá lólé ayé wọ́n fẹ́ kí mẹ̀kúnnù ó jẹ́yàn tọ́fà àlẹ́ ìhà tọ́yì fún mi rọ́bíkà wàhùn láìmùnà ojú oorun lọ́lọ́wọ́ bó ti dá sẹ̀rí àfún gbogbo wọn nígbà tí wọ́n fi jí àwọn àṣehábùlì jannati tí wọ́n sọ pé tó bá dàárọ̀ la àwọn ò lọ sínú oko àwọn ò ka gbogbo oko àwọn àwọn àfẹ́sì ẹ̀ yóò wá dowó. àtìbà á ti ka ìgbà tí wọ́n débi oko náà láàárọ̀ ọjọ́ kejì kẹ̀kẹ́ ti gbiná gbogbo oko yẹn látòkè délẹ̀ oko tó lọ bí fifty hectare fifty hectare wàá multiply fifty by six àwa fún ẹ ní iye acre tó jẹ́ iye plot tó wà mẹ́ gbogbo ẹ̀ pátá ó ti jóná láàrin pé wọ́n kú mbẹ̀ lálẹ́ wọ́n dẹ̀ máa débẹ̀ láàárọ̀ gbogbo ẹ̀ ti jóná fàlẹ́ ẹ̀dá òun síbi ànúgudu ala arisikum nkuntum sọ̀rì ni àwọn ó jí ń lé láàárọ̀ ó yẹ ẹja lọbẹ̀ ká lọbẹ̀rẹ̀ harvest ká sọ oko náà dowó ìntọ́lakù wá òmìyàtà káfàtúnà aláyẹ̀dẹ̀kùlánà àlìyáwòmà aléìkùn miskin wọ́n tún lérí mẹ̀kúnnù kan olóṣì kan ò gbọ́dọ̀ jẹ nínú táwọn fẹ́ harvest yìí o àwọn nìkan làwọn ní o aráàlú kankan ò gbọ́dọ̀ tọ́wọ́ ń bẹ̀ o gbogbo tó kù yẹn bá mú jáde pátá tàwọn nìkan ni o èyí ni àpèjúwe àwọn elite Nigeria elite àwọn ọlọ́lá Nigeria àwọn olówó Nigeria àwọn olóṣèlú Nigeria àpèjúwe wọn rèé mẹ̀kúnnù kankan ò gbọ́dọ̀ wà ní yín o tá bá ń ṣe patí iv tí wọ́n há ò ní iv ò lè wọlé wọ́n yìí fẹ́ wọ́n yìí fẹ́ òtòṣì láàrin wọn ibi tí wọ́n lọ kọ́lé sí òtòṣì kan ò lè kọ́lé síbẹ̀ wọ́n dà kò lè wọ́n bẹ̀ láyẹ̀dìkúnlánà aleikum aliyahoma miskin aliyahoma aleikum miskin wọn ò fẹ́ olóṣì láàrin wọn wọn ò fẹ́ tálíkà kankan kó wọ àárín wọn wá ìlérí tí wọ́n ṣe lọ́jọ́ náà rèé wàjádàó aláhàbdìn kọ́ọ̀dìrì wọ́n dẹ̀ pinnu lórí bẹ́ẹ̀ táwọn fi ṣàwọn fáwọn tálíkà falamara àwọn àkọọ̀lù iná aládọ̀ọ́lù gbà tí wọ́n débi oko náà ọlọ́run bá ní ìtí wọ́n kọ́kọ́ wí ni pé iná ládọ́ọ̀lùn ó dàgbà ti sọnù kò lè jẹ́ oko wa ní èyí o ara oko wa kọ́ yìí oko wa kọ́ yìí nǹkan a ti sọnù ẹja padà báyìí náà nù máa rú moon wọ́n tún lọ wọ́n túbọ̀ ra oko wa náà ni náà nù máa rú moon ah àwọn kan ni wọ́n gbẹ̀yìn gbẹbọ jẹ́ o kọ́ọ̀lá haúsàtún um alamu akulakum láúlá tó sẹ́bìhù ìkan lára àwọn adáhùn òun ní mẹ́rin díẹ̀díẹ̀ ó ní ṣe bí mo sọ fún yín lánàá pé ẹjẹ́ ọlọ́run ẹjẹ́ abẹ̀rù ọlọ́run kọlu sọ̀rọ̀ ànàrọ̀ bínà iná kúnná zọ́ọ̀lì nígbà náà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá kọjú sọ́lọ́run àmọ́ ti bọ́ ọlá ti parun àwọn tí ń ṣèjọba nàìjíríà àwọn ọ̀ràn tí bá a ṣe bẹ̀rẹ̀ wọ́n rántí mọ́ báwọn ológun ṣe ń gbàjọba níjọ́sí tí wọ́n ń gbà lọ́wọ́ wọn tí wọ́n ń jù wọ́n sátìmọ́lé wọ́n rántí mọ́ wọ́n débẹ̀ tán wọ́n fara ní mẹ̀kúnnù kí ẹ máa fọ pé thousand naira náà tó ṣayé thousand naira tó sóyún dèyàn náà ẹ bá mọ nǹkan tó ṣe tí ó jẹjẹ kú jẹ́ tí ó jẹ ayékáyé wọ́n ti gbàgbé ìpínlẹ̀ presidential jet ni wọ́n ń kó wàrà presidential yash ni wọ́n ń kó wàrà vice presidential lodge ni wọ́n ń kó wákọ́ ni wọ́n fi ń kọ́ wọ́n wá sọ ìlú tó ní ọ̀rá ìlú tọ́lọ́wọ́ bá kẹ́ pẹ̀lú àlùmọ́nì wọ́n sọ di tiwọn nìkan me and my family ni wọ́n sọ nàìjíríà dà àwọn àtẹni tó bá súnmọ́ wọn nìkan ni ó máa gbádùn gbogbo ẹ̀yin tó kù ẹ máa wà dáhùn àmọ́ lọ́wọ́ òní jáwa ó wà nínú ìyà o ọba tó ní ọ̀rọ̀ tá a kà nínú àlùkùránì yìí ọba náà jù wọ́n lọ wàláì ó jù wọ́n lọ bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá lágbára nípò kan ìjọba nìkan kọ́ ipò tí wọn náà bá wà má ṣe agbára lò má ṣe agbára lò ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ rúwéjà rúwéjà wọ̀yàwó àfáà má lu ọmọ tí ó nílò ẹrú o òun ìṣẹ̀rú ẹrú ní bàbá ọ̀nà lójì tí o bá gun ọmọ tí ó wọ ọkọ rẹ gàràgàrà tó gùn ó gàràgàrà torí pé wọn lo wà nípò ọlá ọlá máa ń bọ́ lọ́wọ́ èèyàn o àwọn kan wà ń bẹ̀ lánàá wọn síbẹ̀ mọ́lẹ̀ ni o gbogbo ipò tó bá wà má ṣe agbára lò má máa wu àwọn èèyàn bí ẹni pé ìwọ bí ẹni fọ́lọ̀ ló ṣẹ̀dá wọn ọba tó rí ìwọ tó fà ẹ́ lọ́wọ́ sókè láàrin àwọn èèyàn kan tó fi ẹ́ so kò gbàgbé àwọn tó fi tó fi ọmọ lẹ́yìn o tébù lè at any time ẹ gbọ́n kankan àdìsí kan wà náà àdìsí ànábì ìmọ̀ ńlá ni tí má ka jọ́ tí má ka dé bẹ́ẹ̀ máa ń mírí báyìí pé ah ọ̀gá là nàbì ẹ sọ pé sallallahu alaihi wasallam. ànábì ní nínú àmì tẹ́ẹ̀fì mọ̀ pé ayé ti ń lọ sópin àwọn ọmọ ẹrú ni ó padà wà nípò olórí àwọn ọmọ ẹrú ni ó padà wà nípò ọ̀gá ẹ mọ̀ túmọ̀ ẹni ìyẹn ni pé ọ̀pọ̀lọpọ̀ láńlọ́ọ̀dù wọ́n di tẹ́nàntì ọ̀pọ̀lọpọ̀ lálọ́dù yóò talé ẹ̀ ọmọ ẹrú níjọ́ sí táwọn ń kọ́ léhun yóò padà wá ra léhun ọmọ tí ìran wọn ò géèyàn níjọ́ táwọn ń lu ọlá lọ́wọ́ táwọn ń lu ọlá tí ìran tí wọn ò tí ì géèyàn ọmọ wọn wàá dàgbà yóò padà wá ra ilé títí wọn. má gun àwọn èèyàn garagara ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ n tó ní tó ń gbé tó ń gbìn yẹn tó ń gbé tó ń gbìn yẹn ó lè bọ́ mọ́ ẹ lọ́wọ́ láàrin kájúdú kàlá tí ó bí sọ̀rọ̀ ní. ilé tí wọ́n sin ẹ́ sí wọ́n lè padà tún wú ẹ fóun bẹ̀ tí wọ́n ta á tó ẹ pé tẹ́nàǹtì tó fún ní quick notice lọ́jọ́ sí ló padà wá rà á bẹ́ẹ̀ ni sàtí àmọ́ ṣe bẹ́ẹ̀ tẹ́nàǹtì tó lékùn ní o padà rà lé rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ipòkípò tó bá wà má bu ọwọ́ agbára láwọn èèyàn lórí o má bu àwọn èèyàn garagara má pè é kété má pè é kété rántí ojú àti sùn àwọn tó ń bù garagara àwọn ni wọ́n gbé ẹ méjì ká tí wọ́n gbé ẹ lẹ́nu sáré. tó o bá torí pé ipò tó wà lẹ́nu ìwọ nìyàwó àfa àwọn ó lè pẹ́ ẹnikẹ́ni ránṣẹ́ ńgbàkigbà tó wá ń gun ọmọ tí ó gàràgàrà tó ń lọ́wọ́ agbára lé wọn lórí ńdọ́tọ́kọ rẹ bá kú tó jàfà àwọn ọmọ tí ó ní ó kù ọ́ kù pàṣẹ tó fi nà wọ́n jọ sí wà lórí ikọ̀ òun fi nà wọ́n náà ọkọ rẹ ti lọ àwọn ọmọ tí ó tó yẹ kó máa jẹ tó yẹ ká máa tọ́jú rẹ á ní ẹ̀ ìyàwó àfáà ẹ̀jẹ̀ sílẹ̀ tí ó ráre jàre ìbíjọ́ ní ó dáná sun kọ́bọ̀dù òun ṣèbíjọ́ ní ó dáná sun túra òun ìbíjọ́ ní ó daṣọ òun sí gọ́tà máa ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ádámù àtàwáwù wọn ẹ̀rọ kan fáwọn ilé kúrò lálejẹ́ náà wọ́n gbọ́lá lọ́wọ́ wọn ni ẹ̀bọ́ta wọ́n dé ìrìn orí ilẹ̀ ádámù ṣẹ̀ wá bẹ́ẹ̀ náà ni gbogbo ẹni tó bá wà nípò àṣẹ wà lọ́fíìsì wọ́n fi ẹ́ jẹ general manager àwọn kan wá wá wọ́n láwọn fẹ́ ṣe kinní kan ó wá kọ́kọ́ fi wọ́n ráre kó di bí wákàtí mẹ́rin wọ́n jòkó sínú oòrùn wà nínú èsì ó ṣiṣẹ́ nǹkan kan orí ìsìnkú kọ́ọ̀lù girlfriend ó pọ̀ bẹ́ẹ̀ ní parastata ẹ lọ ẹnu ọ̀nà ọ́fíìsì kan ẹ fẹ́ ṣe kinní kan akọ̀wòyìn bí ẹni pọ́lọ́ nǹkan ló ṣe ẹ̀dá yẹn ẹ̀ madam clẹ́lẹ́fẹ́ ó ní káwá sọ mí ti fọ́ọ̀mù yìí ni pé ẹ̀ẹ́dẹ̀ fún wa ní kíní kan ókè ókè ókè ẹlọ́jọ kó síbẹ̀ yẹn akọlọ máa fi wọn wo tẹlifíṣàn ní wọ́n ti sì awo máa ń yọ ààrẹ rẹ yìí a wọn ní súyà á súyà á ṣe àṣìfà náà á ṣe. ẹ sì ń bẹ̀rẹ̀ kí lọ́gbọ́n bá fẹ́ náà lẹ́yìn wákàtí mẹ́ta. òun lu ọwọ́ agbára ó máa kú ọ̀bẹ ẹ wà ń bẹ̀ ẹ ránkù bẹ̀bẹ̀ ẹ máa fa àwọn èèyàn rọ́tọ́ ẹ máa fi wọ́n ṣakọ. The table will turn. The table will turn one day and the children of the poor will become king. Àwọn ọmọ òtòṣì àwọn náà wà dọba. N tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ lé nínú yẹn àwọn olówó tẹ́ ẹ gbọ́ ń jọ sí tẹ́ ẹ gbọ́ fọ́ wọn ń jọ sí tẹ́ ẹ gbọ́ fọ́ ọmọ lẹ́nìí àwọn míì tútù dìde ẹ máa gbọ́ òbí kùbánà ẹ máa gbọ́ chief priest ẹ máa gbọ́ yí mọ́nì àwọn olówó tè nínú àwọn kan ló wà ní ẹ̀gbá àwọn èèyàn mọ́ o tó bá ti di lọ́la ẹ̀ tí ní bú àwọn ilé ìmọ̀ àwọn ìlú ilẹ̀ ti máa gbọ́ bẹ́ẹ̀kọ́ ayé ṣe rí nìyẹn ó máa ń jí ni ṣùgbọ́n ní tó bá lu ti ẹ̀ dáadáa tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àríbìgbèsí e àríbìgbèkà e ọlọ́njẹ́ àríbìgbèsí kọ́lọ̀ ń jáde gbígbé ka wá subhana rabbika.